ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ àgbọ̀kọ̀ hàn ṣàfihàn tó ní ìrànràn ìṣòro làwọn lọ́kọláya ń kojú nínú ìgbéyàwó èyí sì léwu púpọ̀ fún dàgbàsókè àwùjọ kí bẹ́ẹ̀ làbá àdìdá ìbílẹ̀ rọrùn lọ mú mi láwùjọ mùsùlùmí ni mawada consult home of islamic family council yìí ti ṣàgbékalẹ̀ ètò lásàgbẹ̀ tí wọ́n pè ní mawada lórí ìkànnì green fm ninety five to five amam patigi road gra ìlọrin onírànràn ọ̀nà àbọ̀ títọ́ òtítọ́ fi rìndì jókòó láàrin ọ̀dẹ̀dẹ̀ tí gbàgbọ́pọ̀ fi dún mọ̀rìn mọ̀rìn báwọn tó ti wà nínú ìgbéyàwó ó fi rán ìlanilóye táwọn ọ̀dọ́ langba ohun ọ̀sọ́rọ̀ ọlọ́mọge tí ń palẹ̀ bẹ́ẹ̀ gbìyàwó gbọ́dọ̀ rí lẹ́mọ̀ gbọ́ látẹnu atọ́kùn ètò ọ̀hún barista abdullatif abdullahi asudaisi lórí gerin fm lálẹ́ jimá friday látàgò mẹ́sàn gẹ́gẹ́ tàgò mẹ́wàá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nine to nine forty five pm. ẹ tún lè jàǹfààní àwọn ẹ̀ka mìíràn tó ń jáde lágbàlá mọ̀wádà council the online courses on islamic family law for marital counselor tí bá ní parí aáwọ̀ òǹgodò rọ̀ṣọ tó bá tún yọ láàrin tọkọtaya pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́ mùsùlùmí tí ń fẹ̀sẹ̀ yọrùn bọ̀ ẹ̀rọ ni zero eight one five eight three zero eight one five eight three zero one eight five five ohun tí mà wá já kọnsọ̀ǹtì wà fún ni nídìí ó sì dùn tí gbọ́ngbọ́n ó sì ká sí i. يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترتع بي كلها عن عيونهم والبسني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست انا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح عن سري إلهي بينهم وقل لي يا مولاي في موقف الحشر وقل لي يا مولاي في موقف الحشر آمين هذا كفر فولون alhamdulillah atọrọ kẹ́ atọrọ ọ̀gẹ̀ fún anẹ́gbà muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run àtọ̀lọ̀ ọlọ́run àti orí ajẹ́jẹ́ tán rẹ̀ kọ́lọ̀n kó bá mú bá nẹ́bì àtàwárá alé rẹ̀ àtàwọn sàábì rẹ̀ àti gbogbo àwọn náà tá à ń gbìyànjú láti tẹ̀lé wọn tí ó fi dijọ́ gbendi alkiyama adúpẹ́ fún ọlọ́run ọba tó sọ adídídé àsìkò yìí eléyìí náà ni òru kẹwàá nínú sọ àwọn ramadan ti ọdún yìí 1447 AH tí ń já sí pé ní tí ilé ọba fi sú lónìí yóò máa jẹ́ pé a ti dá àwẹ̀ yìí a ti dá sí mẹ́ta orí ńláńlá lélẹ́yìí látọ̀dọ̀ náà ọba tọ́nà ṣe fún àwọn àtọ́nà nìkan máa wà lórí èpè ayé torí pé gbogbo gbàtà ti ń wà lórí èpè ayé opportunity náà ló jẹ́ fún wa láti ṣe dáadáa láti ronúpìwàdà kúrò níbi àwọn àṣemáṣe tá à ń ṣe ìbẹ̀rẹ̀ ọba kó ṣàánú wa kó ṣọ́ wa kúrò níbi aburú ọkàn wa àtàwọn aburú ọwọ́ wa kó fún wa sínú àwọn tí ó sọ rere láyé àti níjọ́ gbòǹde alkiyama. àwọn tí wọ́n so onígbọ̀wé tó wa tá à máa ṣàdúrà fún kọ́lọ́mùbá bíi àbùkátà wọn. tí wọ́n fi prógáàmù yìí tí wọ́n fi sùn ọlọ́run kò bá mú iṣẹ́ fún wọn ara tí wọ́n fi sùn náà ni pé àwọn òbí àwọn méjèèjì fẹ́ ọlọ́run kò bá wa kẹ́ wọn kò bá wa ṣe wọ́n lẹ́ni ìkẹ́ ẹni ìgẹ̀ kò bá ṣe wọ́n lẹ́ni àlùjẹ́nà látara bẹ́ẹ̀ náà a fi ṣàdúrà fún gbogbo òkú mùsùlùmí látòkè délẹ̀ àtàwọn tí wọ́n ti lọ ti pẹ́ ni àtàwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ yìí náà ọlọ́run ó sábà foríjì wọn ó sábà ṣe wọ́n lẹ́ni àlùjẹ́nà ní ẹ̀ nígbà lásìkò ààbọ̀ síbi tíra tí ti ń nka lọ ẹ̀rì pé níbi hadith anábíwa Muhammad sallallahu alaihi wasallam tí àwọn àfáwà Sheikh Saad Sarumi tí wọ́n ń kà fún wa lọ́wọ́ a ti sọ̀rọ̀ nípa nǹkan alákọ̀ọ́kọ́ tọ́lọ̀ ń ṣe ní ojú àwọn ọba ojú ọ̀nà àwọn òjíṣẹ́ ọlọ́run asọ̀tẹ́lẹ̀ kejì náà kẹta ní àná yóò àṣìwák pé ká máa tún ẹnu wa ṣe dáadáa ní súnà nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́lá kìí ṣe súnà nẹ́bí nìkan súnà àwọn ànẹ́bí tí ó ti kọjá lọ náà lànẹ́bí náà tẹ̀lé lórí eléyìí àyíṣọ́ pàtàkì rẹ̀ nínú ìgbéyàwó nípa pé kí ọkọ àti ìyàwó kí ẹnu wọn kó máa rùn dáadáa síra wọn lónìí àwọn ṣèkù wa wọ́n bá mẹ́ṣà ti tó jẹ́ ẹlẹ́kẹrin kọ́lọ́wọ́n bá kó ṣe ní ìrọ̀rùn fún wọn bismillah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa ashabi wa ba'd assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. alaikum assalam wa rahmatullahi ta'ala. arba fún ọlọ́wọ́n إن يرى ما ريتما سفوا أن محمد صلى الله عليه وآله وسلم في الملأ الأعلى عند الملائكة ينبع يعني يتوقع لدى الملائكة كلهم بما أن محمد أسكوا بصلاة كم بأن الصحابة كم بأن التابعين كم بأن التابع التابعين أتوبا متمتلي منا أن محمد صلى الله عليه نعم، آه. وآله وسلم في ججو القيامة آمين ni anna oliyondoro ọba subhanahu wa ta'ala فاني so a sọ nípa asiwak but àti parí àti parí rẹ̀ ọkàn àwọn kankan mm. a fẹ́ mú jáde ń bẹ̀ tó ti pé ọlọ́run tó ní kí a tó bọ́ síbi àwọn àìkò kan àti kí àǹfààní kò lè kárí so àwọn bẹ́ẹ̀ lọ́wọ́n bá súnmọ́ tààrà kó jẹ́ àtọ̀nà wa amen so ọmọ sọ pé asiwak ti ń ṣẹlẹ̀ kẹta nínú àwọn súnà àwọn ànábì ọlọ́run ọba àtàwọn òjíṣẹ́ ọlọ́run ọba anu Muhammad sallallahu alaihi wasallam mm. wọn pe lawla an ashukka ala ummati لأمرتهم بالسواك عند كل صلاة ibi ìwáyà mi ẹ̀gbẹ̀wá mi inda kulli wudu alábìnrin tí ìbáṣe pé bá mo wò pé kí látara pé kí n kà pàṣẹ kí àṣẹ máa máa jẹ́ ìnira fún àwọn àlùmọ̀ mi ni àṣẹ tí bá pa ni pé ẹ máa rún pákó gbogbo tí ìbá ti ń ṣe àlùwàlá gbogbo àlá bá ti fẹ́ kí wọn kí wọ́n ṣe kí ló kẹ́ máa rún so nínú àwọn súnà yìí a máa rí ẹni tó bá ti débi hárọ̀mù rí hmm. lọ́pọ̀lọpọ̀ bá ẹ̀rọ pé máa kulli salati náà tún bẹ inda kulli salati inda kulli wudu máa kulli salati hmm. tó ń pé bá ti bá bẹ kí mo báyìí ẹ ti wẹ́lú hmm. mi báyìí oṣù àmúpákò báyìí oṣù àwọn oṣù sáfò oṣù múpákò yìí báyìí. láti fi lè apply hadith àlẹ́bí oṣù múpákò báyìí oṣù àṣìkò oṣù fi gbé yín báyìí wọ́n fi gbé máa rí nírí nǹkan dọ̀tí ẹni tó bá sì mú orin wọ mọ́sálásí náà hmm. mọ́ orin tí wọ́n jẹ dáadáa hmm, tó sì wà òkè tó hmm, ẹ pé téèyàn bá rí náà kò ní kóyàn ní ìlera ìgbà tó wà lọ mú igi káṣíá tó ẹ pé tó tó dọ̀tí mọ́sálásí ìmọ̀ tú dànù tí wọ́n uh-huh. wà máa tú sínú mọ́sálásí náà tó wá dẹ̀ tó gba ọ̀rọ̀ bí àwọn èèyàn jẹ́ni mm-hmm. fi òun kẹta ń pè ní àrọ́k àhà ẹ̀rìn yẹn wọ́n ti pa wọ́n ti pákéjì oríṣiríṣi àwọn wọ́n àwọn kéèsì kan tó kúlẹ̀ náà bá rí báyìí tí ó wà interesting. ìtọ́jú ẹ̀wà tó ẹ páwọn èèyàn mọ fi sápò báyìí bí ìgbà tó yẹn fi bá ẹ̀rọ sápò báyìí. tó mm. wọ́n yẹn ẹ̀ka fẹ́lẹ́ sẹ́fìn ìyá ìṣe rẹ̀. so àní Muhammad sallallahu alayhi wa sallam ó sọ pàtàkì مطهرة للفم ومقبضة للرب السواق مطهرة للفم ومقبضة للرب إذا قوى من مطهر للفم النبي صلى الله عليه وسلم قال السواك àyẹ̀wọ̀n pápátá máa wọ̀n rìn mọ̀tòhárọ̀ tún ní ó máa ń fa sábà bí kí ẹ ló sígbé o máa kẹnu dá sáká wọ́n síbi pé ó máa ń ṣe kẹ́ ìmọ̀ bá ṣe wọn pákó lásán ó fi kó nínú àwọn nǹkan tí ànábì rí nínú àwọn ọgbọ́n tó wà ń bẹ́ kánábì rí tó sọ pé tí èèbá ìpé kọmọ ikú máa jẹ́ nira fún yín ni ìyẹn bá ní pé dandan bó láti ẹkọ́ ayáyá bó láti ẹkọ́ kúrò báyìí látara tó fẹ́ sọ lójú kòkòrò jẹ́ ó fẹ́ ká ṣe mọ̀gbọ́ àyẹn ìdúwàlùwà ìyọ́nà ọlọ́run ọba tí ń bẹ́ ń bí pákó yẹn ànábì fẹ́ kárí ni. tóró náà ló ga jù bí ìyọnu ọlọ́run ọba bí wọ́n bá ti yọnu sí yàn gbogbo tí yàn wọ́n lájẹ́ náà ó ti parí ìkẹ́ ọlọ́run ọba ó ti parí so ó ń pẹ́lẹ́ tara pákó ẹ̀yẹ́ wa máa ń sí bábà ẹ̀yẹ́ máa ń mú ìjẹ́ ń pè ní ìyọnu ọlọ́run ọba ẹ̀yà máa rí ẹ̀yà máa ṣiṣẹ́ rí látara kíni látara pọ̀ nǹkan ṣe kiri òórùn pákó lásán. wọ́n má fojú kéré rẹ̀ bó ti mọ̀ o torí pé lómìn yóò kọ́ wọn kò kí ni mímu gbogbo eléyìí àríkà hmm. nínú ṣáfù Um, nawakid al-islam ṣe sheik fauzan tó wọ́n ṣe wọ́n sọ pé téèyàn bá tako siwak bó ṣe wà abófin hmm. sí ẹ̀yẹ́ hmm. wàláhì olè mú ẹ̀jáde eh, kó ní islam àwọn ni wọ́n ṣe tíra yẹn bọ́ ṣáró sheik fauzan ni mo ń sọ yìí pé béèyàn bá fi siwak bá fi sọ yìí wọ́n wá fi sí ẹ̀yẹ́ àbó wa ń fi ń sàwẹ́wà ó lè kó sábẹ́ ìṣẹ̀ẹ́zà. kílẹ̀ mú kankan náà àwọn tó jẹ́ àwọn àmì ọlọ́run ọba tó hmm. kílẹ̀ fi ṣe yẹ̀yẹ́ gbẹ̀gbẹ̀ hmm. pákó lásán tó débi hmm. ìjáàbò ni kíníkà kó gbó nǹkan ṣòkòtò ni gbogbo nǹkan lọ́yẹ́ pé. wọ́n yóò azim ṣàárẹ̀ ọ̀la ìnáhà mi ń tẹ́kọ̀ọ́ ìkòlò. bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan tó bá máa ń pọ́n tó nígbà rẹ̀ bá máa ń gbé tóbi. máa ń gbé tóbi. ara yí pé wẹ́n báwọn lè ń tẹ́kọ̀ọ́ ìgbẹ́wọ́ náà bá ń bẹ ní ẹ̀mí rẹ̀ ni tàbára hmm, ni tí wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ ńkọ́. ó ń bọ ìbẹ̀rẹ̀ wọn bá kú lára rẹ̀ ó ń wá. tí ó rò ní ìjábò tí ọmọ bú wọn. àbọ̀sẹ̀ rẹ̀ ń tọ́ pé wọ́n sòkòtò rẹ̀ ọmọ bó sòkòtò rẹ̀ wọ́n sùtà. lóyún ó ní pé ìbẹ̀rẹ̀ wọn bá rẹ̀ ó kéré. Hmm. kódà ní wọn tọ́ pé ìwọ̀n lọ bẹ̀rù pé tó àmọ́ léyìí sàdéwí fọ́tò àfọ́tò ẹ̀sìn ọlọ́run rẹ̀ hmm. àbùrọ̀ máa ti fi àbùrọ̀ tó máa tún sọ̀ra pé káàbù mọ́tàtọ̀ lọ́wọ́ wa dọ́dọ̀ rẹ̀ àbùrọ̀ tó lè bẹ̀rù rẹ̀ ọba àmọ́ àdá òkọ́ ipò ọlọ́pàá àfíyà pé ń gbé tí ń sàfihàn tí ò ní hmm. àmọ́ òun àti wá gbóṣe wà wọn ìwọ́pọ̀lọ̀ fún ní ẹ̀tọ́ rẹ̀ wọ́n tó ń pákó lọ́wọ́ tí ń rùn òmùpé ń súnà ní Muhammad kan ní sí òun ọ̀pọ̀lọ̀ lọ́wọ́ sí kílò tí wọ́n bá ti lè ṣe àmọ́ sí abẹ́ẹ̀kọ́ kọ́lọ̀ ti rọrùn fún wọn náà kọ́lọ̀ kó sí wọn bẹ́ẹ̀ hmm. Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn Muhammad sallallahu alaihi wasallam máa ń ṣe so ìlànà nẹ́bì ni pé àdébìsọ̀lọ́ fún àwọn máa rún pákó so nínú àwọn àbàtí máa rún pákó yẹn aṣọ lánàá náà sultan ẹ̀wọ́n ni mò ń kà lọ so mo dákọ̀ yí pé anúmọ̀ àbẹ̀sọ̀lọ́ fún àwọn máa rún pákó inda lè ṣe àkọ́ ọ̀dọ̀ mìíràn náà tánà bá jìnlẹ̀ lọ́tù ojú oorun báyìí mm. so nínú ànábì àmọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé yóò kó bẹ̀rẹ̀ pẹ̀lú pákó kó tó pé yóò ṣe náfìlà so kódà àwọn àbá ṣe sọ lóru ọmọ àbá yóò sọ di pé ànábì jí lélẹ́rẹ́ bẹ́ẹ̀ dìgbà lórí ìrùsùn báyìí ànábì kọ́kọ́ mú kí ni pákó lọ ànábì kọ́kọ́ mú wọ́n àti kan bákanáà wà ẹ́ndá alwòdó alúmi a máa ṣe àmàlùkún fákúnbà tí bá ń ṣe alwàlá bákanáà wà ẹ́ndá tagọ́yọ̀ rẹ̀ wáyá tí wáyá ti sọ́n bàtí àtàdàbí bá ń rí pé òórùn ẹnu òun ti ti ti fẹ́ change díẹ̀ bá látara tó jẹ ni àbí pé ìdákẹ́ pẹ́ lọ sí tìǹbà mi náà a máa change odò ẹnu ṣùgbọ́n yóò gbàgbé nǹkan jíjẹ nìkan kọ́ ẹnu pọ̀ kan dákọ̀ sọ̀rọ̀ ń bà mí bàbá fẹ́ sọ̀rọ̀ báyìí títí kan ló máa fi kìnnìkan fún àwọn ọkọ̀ tó kọ́ mọ̀ sí yàn bákanáà wà ń dá qira'at al-Qur'an wọ́n الكريم، bá bẹ́ ka الكريم quran al-Karim tó bá bẹ́ ka al-Qur'an al-Karim mọ́kàtẹ̀nù Qur'an bẹ́ ipò sún sí kíni o tẹ́nu ṣe nínú àsìkò táwà yẹn nìsìn àsìkò al-Qur'an al-Karim ni nínú àwọn àdáàbù tó ní ṣe pẹ̀lú qira'at al-Qur'an àwọn ẹ̀kọ́ tó dé kíkà al-Qur'an òun náà ní pé wọ́n tó bẹ́ ka Qur'an yẹn kó rí pé ó sẹ̀rọ̀ àlá kó pé sí kíni kó tún wá sí kíni kó ń pákó so that a rí pé akíní yẹn yóò fi sábà bí ìyọnu ọlọ́run ọba hmm. bá ti ní àwọn àti kàṣíwájú níbi àdìsá kàṣíwájú so eléyìí náà ní àwọn ọ̀nà tánà Muhammad sallallahu alaihi wasallam tó máa ń lò láti máa sọ fẹ́ kakọ́ kìí ṣe nǹkan kékeré nǹkan ńláńlá nílẹ̀sì wà ní bákan náà ni wà ń da dùkúrò ilmanzil wà ń da dùkúrò ilmanzil sọ̀lọ́sẹ̀lẹ̀ tó bá wọlé tó bá rùn yẹn ẹlòmíì ó lè ní lasting e-, effect hmm. lára rẹ̀ pẹ̀kú òórùn tóbìnrin ní bá gbọ́ lẹ́ẹ̀kan ṣoṣo báyìí hmm. ó yẹ pé for ten days yóò mọ̀ sáfọ̀ pọ̀ ní. Hmm, bẹ́ẹ̀ni ọlọ́run dáwọn àmì ìbẹ̀tẹ̀ pé bá ti gbẹ́lẹ̀ kan báyìí ọkàn rẹ̀ ọkọ̀ hmm. àti súnmọ́ ọkọ̀ ògbẹ́tẹ̀ kódà kó má tún ṣẹlẹ̀ ní next time ìṣẹ̀tàn sì lè máa gbé wá sọ́kàn rẹ̀ pé yóò tún ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni wípé abẹ́gbẹ́ àbílẹ̀ mójútó ẹnu wa nígbà àwọn irú sí àwọn nǹkan tí ẹ̀bọ̀ fi ń tó ẹnu ṣe tí ẹ̀bọ̀ fi ń so ìdáwọn mẹ́rin ṣe ó ti wá pọ̀ hmm. so o lè ni o lè wọ́kọ́ lò èmi hmm. ẹ̀ so kò tún wá síkí ni kò tún wá tún lò pákó yẹn náà kò lò brush kò tún wá lò pákó yẹn náà hmm. so ilé ìná ọgbà ládàá rẹ̀ ìpìlẹ̀ náà ìpìlẹ̀ jẹun tó gbégbé jẹ́ pé lábàá ń sọ̀rọ̀ nípa àlèsìnjá àti àlèsìjìmáàrù náà wọ́n ní mọ̀ ní pé tó bá ṣe ìsìjìmáàrù tó bá lo so èyí tó ń pé ìsàmẹ́lò èyí tó kéré tó ẹgbẹ́ so ọ̀bọ̀lọ̀ lóméjì mẹ́ta odd number báwọn hmm. báwọn márùn-ún méje lọ́sókè bẹ́ẹ̀ tó bá tún wá rí o tún wá tún wá rí omi náà o tún wá lè sí kí ni o o tún wá lè mú omi kò tún wá tún lò fún un. ẹgbẹ́ ata ìgbésẹ̀ kí ni ìsìnjá. ìsìnjá ò ní pé ìsìnjá ni pé kéèyàn fi omi ṣe ìmára nígbà téèyàn bá wo sí ìgbọ̀nsẹ̀ tán. kéèyàn fi òkúta. bàtí fi òkúta kí ni kéèyàn fi ṣe ìmára nígbà téèyàn bá ṣe ìgbọ̀nsẹ̀ so ìrẹ́wà tó wá lo fẹ́ bá tó wá rómi náà ṣáà islam ní pé àwọn àwọn onímọ̀ pé ẹ̀jẹ̀ kan ẹ̀tún lè ọ̀nà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní tó bá lo pákó tán hmm. àwọn tó lo bọ́ọ̀sì tán oṣù kìíní o tún wá lè tún lo pákó sí i. àbí kò lo pákó wá lo bọ́ọ̀sì náà gbogbo kìíní ẹ̀jẹ̀ jẹ̀bi. èmi mouthwash pé wọ́n tà láwọn hmm. supermarket kan. tọ ìwọ̀n yẹn náà ìgbà tó fi gbogbo ẹ̀ ní àdìpé tuntun kí n sọ̀rọ̀ kí n kó gòmìnà mẹ́sìkò wọn mọ̀ ẹnu máa bù tí tuntun kí ní anábà hamasọ̀lá sọ̀lá àrùpé tó wá mójútó ètò ìjọba àlàáfíà kó jọba láwùjọ hmm. tí kálukọ́ máa ẹni tẹ̀ ní máa kó àti fún ẹni. Hmm. pàtàkì jùlọ nínú ilé hmm. láàrin ọkọ àti ìyàwó. sọ̀tàn bá fẹ́ wọlé wà ní dandan kó lè manzil sọ̀tàn bá fẹ́ wọlé tàwọn ìyàwó rẹ̀ àti bí tó máa gbá ọ̀dọ́ ọlọ́bàjá mo fẹ́ lọ báyìí lónìí ọ̀dọ́ ọlọ́bàjá mo fẹ́ lọ lónìí báyìí so ànábì jọ yà pé nínú súnánù àwọn almọ̀fẹ́lìn hmm. àwọn ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n ti wá síwájú òun ni wọ́n ti máa ń ṣe nù ni hmm. so ànábì jọ ọlọ́run tó wá fún kíni ó ti fẹ́ bá nàmà hàmàna ó bá tún lè máa jẹ́ ẹ̀kọ́ fún àwa àyọ̀ hmm, mọ́ra so ẹlẹ́kẹ̀ẹ́rin wá ni òun náà ni ànẹ̀ká النكاح والنكاح والنكاح سوينا كده كده سكن نكاح السرني Hmm, ojú ọ̀nà àwọn ànẹ́bí ọlọ́run bá ní. wọ́n máa ń fẹ́yàwó hmm. wọ́n á máa lọ sí kálukú kọ́lá wọn àtúmọ̀ ọlọ́run tó ń sẹ́kẹ́ wọn àtúmọ̀ bímọ. Hmm. ẹ̀pà sọ́n jẹjọ náà asọ́n bí yìí jẹ́ lórí ìyá ọlọ́run tó máa ń fún wọn láwọn ni wọ́n ṣe nìka. ẹni tó ní ṣe ni kò ní pò wò ní òun ní fẹ́yàwó sẹ́líbẹ́sì pé mo fẹ́ dá dúró lọ́tọ̀ ah, mo fẹ́ jókòó tẹ̀sùn mọ́fẹ́ tẹ́sí hmm. ọlọ́run bá hmm, dáadáa ló hmm. ti sọ Osman Maz'un nínú àwọn ọmọ ìyá ọmọ pẹ̀lú àná Muhammad so ọkọ̀ wo ń jọ kanáà ni a ah, kí ìbáadà ọlọ́run bá kí ìjọsìn fọlọ́run bá ìbáadà kò bẹ̀rẹ̀ sí kí ni kú fi lè rọrùn dáadáa ọkọ̀ òun fẹ́ sí kí ni òun fẹ́ tẹ àwọn lọ́dà ah, fún ma ní fílẹ̀ fún bẹ̀rẹ̀ kankan. pé kó tẹ́ra rẹ̀ lọ́dà ní pé kò ní lè sún mọ́bìnrin kankan kò tẹ́ nílé ní fílẹ̀ pé wàásìpò kankan pẹ̀lú obìnrin. tóun tó ń rò pé bóyá èyàn tún tara eléyìí súnmọ́ lọ́wọ́. bàbá yóò súnmọ́ lọ́wọ́ tó fẹ́ràn yàn yóò wẹ̀lẹ̀ ìgbádùn ìbádà. ìjọba àwọn kan ṣe ń ṣe níìsín. túkọ̀ àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀sìn mi. nínú ẹ̀sìn mi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Muhammad kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. Hmm. so anábì ni pé kìsọ́ ọmọ ti ń jẹ́ mi pé ìtẹ́rẹ́ni lọ́dà tàbí ó mú òun wà ní Muhammad sallallahu alaihi wa sallam hmm. òun náà ni kí n máa gbà rẹ̀. Okay, ẹni tí o bá ti ka pé. Àwẹ̀ ló máa gbà tó àdúgbò yìí tẹ̀lé àmì ọ̀dàmọ̀ síbẹ̀ tó bá ti ń bẹ̀rẹ̀ sí ní gbà rẹ̀. Abẹ́ wà ìlàmì ẹ̀sítá tó fà á léyìí ìsọ̀rọ̀. Tó bá pọ̀ lágbára àti sọ pé o fẹ́ fẹ́ yàwó yàtí kí ni o máa gbà rẹ̀. Àbí ọkùnrin kan kò tí kọnu sí kọ́ ń tí ò ní jù kó máa rí lú síbi sìnáka bọ́ síbi sìnáka láti bẹ́ẹ̀dì kan sí bẹ́ẹ̀dì kan hmm. so ẹ̀kọ́ náà Muhammad sallallahu alaihi wasallam gbogbo hmm. nǹkan tó lè jẹ́ kéèyàn sí náà tí wọ́n lè fi ṣiṣẹ́ hmm. ẹ̀kọ́ níbi wa ó ti gáìdì gẹ́ẹ̀sì pẹ̀lú pé gbogbo wa ló sì kíni ó ti sọ wa lára ń bẹ́ẹ̀ sọ wa lára so gbogbo tó wà tún wá jọ́ ọ̀nà oríire fún wa tí yóò fi rí ọ̀nà ọlọ́run ọba orí òní dákẹ́ lórí ẹ̀ àti pé má lè tá sọ yìí náà tá a sọ pé ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run ọba ojú ọ̀nà ànábì Muhammad sallallahu alaihi wasallam tàbá wò náà látòkè délẹ̀ a rí pé nǹkan kan ni tó jẹ́ pé eh, àǹfààní tí ń bẹ fún wa ń bẹ hmm. nínú ìgbésí ayé wa hmm. àti nínú ẹ̀sìn kò hmm. kéré oògùn ìbáàdà ni ṣe rántí hadith anabi sallallahu alaihi wasallam táwọn ọkùnrin mẹ́rin kan tí wọ́n lọ bá àwọn tàbí àwọn ará alẹ́ ànẹ́bí wọ́n bèèrè nípa ìṣiṣẹ́ àná Muhammad sallallahu alaihi wasallam níbo lànẹ́bí ti máa ń sẹ́sì kọ́ ẹni bí wáyà mi ànẹ́bí kan gbogbo hmm. wọn kàn ń sọ ànẹ́bí sì ń gbọ́ hmm. so ànẹ́bí ń gbọ́ so ìkẹ́ nínú wọn sọ pé bóun ṣe wà yìí lójoojúmọ́ ayé lọ́wọ́ wọn fi ṣe náfìlà òun ò ní sùn ìkẹ́jì extremism náà ni wọ́n kó sí òun. ìṣàṣejù. àṣejù nínú ẹ̀sìn. ọjà àlàndà ẹ̀sìn hmm. náà ni. ẹnìkan náà àwọn tó òun ní sí kíni òun ní fẹ́ yàwó ara. ẹnì lẹ́ àtẹ̀zẹ́wọ́jú nìsà. ẹ̀ látọ̀zẹ́wọ́jú nìsà èmi ò ní tẹ̀lé òun tó òun ní fẹ́ yàwó. Hmm. tọ́ ẹnìkan wọ́n sọ pé òun máa fi gbogbo ọjọ́ ayé òun máa fi gbàwẹ̀. gbogbo ọjọ́ ayé òun máa fi gbàwẹ̀ ẹ̀wọ̀ ìlú náà gbogbo ọjọ́ ayé fi gbàwẹ̀ jojúmọ́ máa yan lẹ́fìlà oláyè ní sùn. tá nẹ́bì sí ni wàlíza òjì ká àlẹ́ ká hakun. ìyàwó rẹ̀ tó wà lórí bẹ́ẹ̀dì nínú ilé wọn mm, gan ní ẹ̀tọ́ tí ó gbà lọ́dọ̀ rẹ̀. mọ́ wàá fi nẹ́fìlà mọ́ fi dín nẹ́fìlà lọ́wọ́. ṣùgbọ́n ẹ gbogbo bàtàwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ni sọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn bẹ̀rẹ̀ sí ni kà á. àlẹ́ bí jáde sọ màbá lu àkọwá mi yaquluna kaza wa kaza. Kúrẹ́sà kí ní tí àwọn ẹ̀kan sọ báyìí báyìí báyìí báyìí àti Muhammad sallallahu alaihi wasallam àríwọ̀ ah, wọlé lẹ́yìn hmm. ọ̀rọ̀ wọlé lẹ́yìn kí ló dáwọn ẹ̀kan ẹbí àti bá káàkiri. Ìtẹ́ṣẹ̀ dáadáa ni wọ́n sì ní o. Àwọn sàbí ànábì wọ́n nákòlé kan wọ́n fẹ́ sin lọ́wọ́ ọba hmm. wọ́n fẹ́ káwọn sí òkú kan dọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ọba tó ń tala nínú ló bá wọn débẹ̀ hmm. kì í sí bóyá àṣejù yẹn gan ni wọ́n fẹ́ ṣe nípìnlẹ̀ àmọ́ padà fẹ́ máa já hmm. sí àṣejù. àwọn atábá fẹ́ pè sórí ètò àsìkò tuntun bá zero nine zero seven two three eight six nine seven five àbí zero eight one three four six four four eight seven seven ẹ̀rì kí n tà náà bí wàá fi parí ọ̀rọ̀ yìí. النكاح وانا اتزوج النساء انا اتزوج النساء انا اتزوج النساء الناس ما ذكري الا ما سلوم يسوس ما في لنا من رغب عن سنتي فليس مني فليس مني سيجون تنا انا محمد ربك عليه انا بني kò níbi ìyàwó iṣẹ́ omi kò kò sára àwọn o kì í sára mi omi kò ti lẹ́nu ní ọjọ́ tí ó ní ṣe ìyàwó wa alaikum salaam wa rahmatullahi Àmín. Gbàsà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ní lọ máa tọ̀ tọ́. Ẹlòmí ò fi tẹ́mẹ́ fòkú sàrẹ́ ní kí á lò tààrà. Ẹlòmí Tí ò romi ìtò sínú tẹ́nìká fi ṣe ìmára hmm. rárá àti rárá èyàn lè lo ewé èyàn lè lo handkerchief èyàn lè lo àwọn papers gbogbo àwọn nǹkan tó yà tó bí àwọn tíṣù rí pípa yẹn yẹn lè lò wọn. ọwọ́ tó fẹ́ kí bẹnu náà tó ẹ pé ọ̀tí ẹ̀rọ òóró mi sí ọwọ́ òun bẹ́ẹ̀ ọ̀tá ti ọwọ́ òun bẹnu. nígbà àwọn onílera gan wọn sọ fún wa nípa ká máa tọwọ́ bẹnu ká máa mm. fọwọ́ betí mm. ẹ gba covid yẹn wọ́n sọ fún mm. gbogbo àwọn kìnnìún. ṣé kò kẹ́yìn àṣọ àmì yìí o àwọn kan tẹ́yìn àwọn àgbàlagbà jọ̀wọ́ ẹ̀ wò wọ́n ní kékeré kan àwọn máa ń tẹ̀lé ọ̀gá kòndó kékeré wá kékeré wọ́n sì wá jù sápò kódà ẹ̀ níbẹ̀ wọ́n sì wá ni. àwọn tẹ̀lé mójútó ẹ̀sìn wọn wọ́n ń sọ ẹ̀sìn wọn ni. àbájọ hmm. tọ́pìkì kan Facebook tí mo rí lánàá hmm. tó ní ọ̀kan náà ustaz Abu Ahmed hmm. wọn náà fẹ́ sọ̀rọ̀ lórí ìṣesí àwọn ará jọ̀hún àwọn hmm. àgbàlagbà tí wọ́n ti lọ hmm. tó jẹ́ pé owó àníbàmù pẹ̀lú súnà ẹ wo báwọn èyí tí ó jẹ́ káwọn yẹn máa mọ̀ náà ni pé súnà tí à ń ṣàlàyé fáwọn yẹn lónìí kò hmm. yàtọ̀ sí súnà táwọn bàbá yẹn náà ṣe wò tábà tí wàá rí ibi táwọn bàbá yẹn ṣe tó dáa ká pèsè ẹ̀ ká sọ ọ́ ká má bò mọ́lẹ̀ ẹlòmíràn máa sọ pé lábẹ́ pé ẹ kẹ́hìn má ṣe mùwázá náà pé pé ká má sọ dáadáa sí àbòsínú àbòsínú níbi sísọ dáadáa wọn yẹn òun làwọn yóò fi mọ̀ pé a kì í ṣe pé ẹ fẹ́ bò wọ́n sí hmm. tẹ́bá sì ríbi tí wọ́n kù sí náà ká ṣàtúnṣe kọ́mọ̀ bá kó ṣàánú ẹnì kankan zero nine zero seven two three eight six nine seven five àbí zero eight one three four six four four eight seven seven so ibi tá a sọ̀rọ̀ dé lónìí fún náà ni àníkáà gẹ́gẹ́ bó ti jẹ́ pé ojú ọ̀nà àwọn ànábì ọlọ́wọ́n ọba ni. kéèyàn fẹ́yàwó kéèyàn sì bímọ. ojú ọ̀nà àwọn sàábì ànábì náà àwọn sàábì ànábì náà àwọn náà tẹ̀lé ànábì wa muhammad sallallahu alayhi sallam àti àwọn àtàbíyìn. so àwa náà táwa náà wà láyé nìsí ní tó dáa ká máa jẹran àti lọ́kọ ní tó dáa ni ká máa jẹran àti níyàwó. Hmm. tá a fẹ́ ṣe eléyìí náà ká ṣe é pẹ̀lú pé ká nímọ̀ nípa tá a fẹ́ ṣe tó náà nípa bàbá rí èyí tí à ń bá ara wa sọ ọlọ́nkọ́ kó ṣe ní ìrọ̀rùn fún wa a ní táìmù mọ́ mm-hmm. eh, pẹ̀lú ògùn ọlọ́run ọba eh, ibi tá a ti tọ́kù náà nìyẹn سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ربنا هو